wọ́n ní kẹ́ àmìrò òmìnir ìjọnka àìjọnyọnka káwọn èèyàn aléhìí mi náà lọ́hí máa yà sàhíkòhò ní ìtọ̀rọ̀ náà tó ń tọ̀rọ̀ ìwé eré kọ́lá àkótọ́ náà àìmẹ̀rí sí nàmá ọ̀nìrí káàbùn jọ ọjọ́ ìtẹ́ àkà aléhìí mi náà lọ́hí máa yà sàhíkòhò okùnmúyàn náà kí ìbájú tó lọ́

anya ko ni orogo ko ni do halala ni enezo manika sema ni shaka oni oni imanu sadiq imanu mutlaq mutlaq so ya madua ya ngai ya madua anyai ya madua Dani, kaza

fún ìnáwọ́dọ̀ ọ̀rọ̀ ni ọmọdé wọn ọ̀dá àlà dáàkà ìmìta ìṣọ́bùrọ̀ sọ́lá iná lọ́hàmà sọ̀bùrí àti rẹ̀ kàákà ọwọ́ náà ìkáwó lórí ẹni wọn náà yára àmáyẹ́yẹ̀ tó múrí kọ̀ǹtà àzámà ẹ̀rẹ́ sọ́ọ̀ iná wanasema na mwal dugwe ya jehan dugwe ya jehan avuma nasiri malazi la ugwe ya jehan ya ku ampo idu yele nda yo huru zari aka anebire ni ukwe ni ni ere na sebi ti da so be dire no tan debe do bari ya jehan gbona da ka yin kai me awore yagawo nyogara ụtọ yagawo kozikoto dana kwara ree dị na nwahiyi bí yìí ní èyí dáyà àtọwọ́ tí a náà pọ́pọ́pọ́pọ́pá ní mú kòòzò òzì bí ìwú ní ìdá dáridári ìmótò ránì dákọ̀ na ní dání braka desert nẹ́wọ̀n yìí nàbẹ́ decide ẹ̀yà bá tọ́hẹ̀ inṣá Allah yá tọ́hẹ̀ kẹrì ní ìṣọ́ àní na, e ọ̀nàmà ẹwọ̀ ìbákà ọ̀yí ìbákà tẹ̀dọ́ àhápànà ẹwọ̀ ní àmì àmàyè ẹ̀kùrádàhìn ẹ̀kùrọ́nyàhìn ẹ̀họ́ tó imani yíyà ìsìkẹ́ ní ọ̀nyà àrọ̀dá ẹni rán yíyà ìsìkẹ́ ní ẹ̀dá ìkìjá ẹ̀yà ame wẹ́rẹ́ àti charity begins what at home àgbọ̀sán lẹ́nẹ́rò dọ̀là átò ẹ̀yàn náà na àkàwókè mọ́

manyama ni hozi na taa mi wi baba ana kene kwa ni Nigeria ah nyite ya ni baba boro ya what they do you now that kere ke anwa dire ya ya i value ai ya exercise ya ri our own ya ri colleague ya ri ma prosper in a head dike ye so you don't man sacrifice so no na we koro no e koro ni man sire an ani man sacrifice then dike okay aga ai kene barise kene e koro yo ji

ihe na ọrịa na anasem ọ ihe na ọnaghị ka ọkọ n'ọdọdọ amadu na wuzan ẹwọn na adọtọ anwa mẹ abẹ awọ lakum dinukum anabi ihe yinye na ịka ndị anabi ji ibe ezie wọ́n mọ̀ mẹ́kù ẹ̀bẹ́ àwọ̀ ikú àjínádùn iná èrí dáhùn àpẹẹrẹ àjọ́nà rí ikú ààrẹ dẹ̀dẹ̀ ní ìdàmú náà tẹ́lẹ̀ ìkùn náà sẹ́hàpù náà náà ikú ààrẹ kanẹ́tẹ́dẹ̀ àkùsẹ́dẹ̀ àkùsùmọ̀ ẹ̀lẹ́nìí ẹ́ a ń bọ̀bọ̀ gílẹ́jì àkójú mọ̀ ẹlẹ́nu ẹ́nà ọ̀yọ́lá dára ẹ́ gílẹ́jì àkójú mọ̀ ẹlẹ́nu ọmọ onye tọ́ ní ìlànà yá jẹ́ láìsọ̀ ìfẹ́ kòmòlì ẹ̀yẹ̀dẹ̀ àgbọ́ ilẹ́kùnrin náà ìkàmílẹ́kùn nínú kòmòlì ẹ̀dínwó

àbúrúmọ́mì yọ ọ̀nà ẹ̀ẹ́sì sọmẹ̀ òjò ní ìzọ́ àyàrí ọmọ rìn ní sọ àndé ìtẹ̀yìnlé the second point dani brian dábà fẹ́ẹ̀mù délé ṣùtà délé ṣùtà délé kéèmà náà ní polisi kúrú zọ́n káì polisi ẹ̀nà wà tẹ́kẹ́ ní ìdó mọ̀rí òmórí òtúwàtílẹ̀ ní òmórí òtúwàtílẹ̀ ní gbọ́rọ̀ ọmọ àìráwà wẹ̀ ní káì polisi ẹ̀nà ìyàgbàtí kò yá dẹ́wọ́ bá lọ́nà rẹ̀ láàbùnú ìjọ ìná tó sì máa fi ẹwọ́ wẹ́n tó mú rí ìlà abẹ́ yẹ́nyàn nínú àgbà ò wà ní bẹ̀rẹ̀ wọn láì kìtẹ́ ìmọ̀ àmà tẹ́wọ̀n tó mú rí ìyẹn nípa ẹ̀ ibi jẹ́ ní ẹ̀yàn mú lẹ́gbẹ́ ó sì ní dẹ́yà It don't look where economic wise, political wise, is it where? That only Ekola. Ekola Nyane. Anyan Brana Nyane Japan is gone. Now go here, that border can be in here, now that one. Be in here. Oh, maybe here in the Wallah in Aziz. Saraki, yes, that is in the But they are, they are, they are, they are supposed to be buried under the rubbles of history and they exist. They are living as dead, living corpse. Sẹ́lẹ̀ ẹ̀nẹ́ náà ti kọ́ mórí ilẹ̀. Tó mórí ẹ̀nà wà ẹ̀. Àárí church àìrí ṣe bìrà. Rúrú àpọ́ọ̀sà mi nínú. Ó pẹ̀lú àrìmọ̀lẹ̀ jẹ́ mí kẹ́ nínú. Ààrẹ ìwé ìrìnà. Àfẹ́sẹ̀ wà láàmù. Yá sí mi wọ̀ sí ìlàndọ́ mórí. Àbẹ́rẹ̀ náà rí ìmọ̀ yẹ́ ká kó tí ó ṣùgbà òun náà kí bẹ́ẹ̀ rẹ̀ ìwọ̀ fóòrò ní àwọn àṣẹ́ nìkú ní àjẹ́ ilẹ̀ ẹ̀lọ ní ẹ̀rùkọ́ ẹ̀rùkọ́ ọjà fóòrò ní ìwọ̀n ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Yẹ́dẹ̀ẹ́rẹ́ ìwọ̀n fòrò lẹ́ àbá. Láàrín kìí ṣe ìjọ ìsẹ́bìdì rẹ̀, àbá àwọn ọ̀rọ̀ àbá ẹjẹ́ ọmọdé brian tó tẹ̀ríkà ọ̀bìn yẹ́ tẹ̀ríkà alùsùn náà ẹ̀bù àmàdẹ́sà tẹ̀ríkà ọ̀bìn mẹ́tàn èrí rẹ̀ mú ṣe èdè ìrẹ̀ mú mẹ́tàn èyí ọ̀sọ̀ àbá ẹ̀lẹ́ka yín àtọ̀rẹ́ àwọ̀ good àbá mẹ́fà yín àfẹ́ náà kẹ́lẹ́ ẹni ìbùn àwọ̀ ẹ̀rọ níbla ẹjẹ́ ìrẹ̀ níbẹ̀ mú nìyẹn lábẹ́ kàtó ọlọ́run ìdádúró kan ọ̀rọ̀ reality ọ̀rọ̀ ẹ̀rọ ọmọdé ṣùgbọ́n àwọn tààlà lóògbé àjẹ́ ha lóògbé àjẹ́ ha ọba ẹ̀sìn ìmàjẹ́ ha ìlànà àtúkẹ́lẹ̀ dábẹ̀ ní ṣòkè àná ìhìnà dáàmà ká ẹ̀kọ́lá ní àpẹ́ tó wà náà ẹ̀dẹ́ ìhìnà ní ọ̀sẹ̀ ìṣẹ́ mo náà òjì èrè náà máa ń bá ẹ̀rí ọ̀rẹ́ kìtàlọ̀ ilé kìtàlọ̀ ẹ̀rí ọ̀rẹ́ kìtàlọ̀ ẹ̀rí ọ̀mùsọ́lá mẹ́sẹ̀jì uhoira na ba boira na ilo hono hono oche kwa dile ya tun umu jaba na ukata tu e kaduna doshe ayo nete abene wesu muri ozama ure dai kenan nuya tun o muri don yin ni iri adon yin na kuru so de akon umu bara ẹwọ nọrẹjọn náà ti dókù múnáwọ ní yín ní ibi àná túmù jáfà túmù bara múra wọn yín ní ibi ẹni ẹwọn náà bọ ẹka òye náà ní yín ọrẹ ẹ mariam zainab ẹwọn náà rẹ kàkà ọgá ojú ní àyàn náà túmù náà ọkọ lè ra mọ then man is kurang kurang kurang anaba ya agona ka ine ojodo then uh, it go in shahid na wo later ki bele to ya amin yo ba ti ta le wa le lo ni bi yo shori ya ba ti da gere makana ara ko na provo ko na mala adua ba amin yo

dọ́kítọ̀ àkókò tẹ̀sà lẹ́yìn tó pé ṣẹ́mẹ̀ ẹkùn yọ̀ ọ̀tá àkókò títà wọ́n ẹ̀lò ṣẹ́mẹ̀ ẹ̀wùsọ́nà múrí kọwàrí ní ọ̀tá ọ̀nà ilẹ̀ iná nà náà ẹ̀wẹ́kú ṣe à ń sígbìn anaja kusana ile na dombi raha ben any palan ayera ki stronger maja kuta on ile abisana usemi hemme ndio islam hizo ah here to south kenya demi no this is me to know they organize the program the program the next thing na man is cool don't don't don't here exercise go on don't buy the song kuma la ni ta ile ma kuma ni ade oda ka ko ni ile ma ren ken ni ta ore ti do e ko e na ya ti e o ya nya Brother Yunus, don't worry that dana nyone dehuri igole deba mwe omura nyone kaka bene imuto no wele ni popone ne mu dure imuto no medu enyo na yo ni wo muri okona me de ono muri oku ko kana odo muri onyo kate ni nawo dai ni muno dela eh idan dai ka abuko tada enyi dosu na 12 pompe na ni problem ana ana shoni dare ni diri wa ne ri do ba de ki ki dare ni ba ya bana ku ta da je lo be akwa ma na ki ki ki eh ọlọ́run rí kó láàrọ̀ lọ́nà mẹ́jà gbígbà kọ́tù rẹ̀ látara yọ náà lẹ́kọ̀ọ́ ti bẹ́ẹ̀ náà ẹ àwọn àgbẹ̀sọ́ náà dín ní bá ọ̀sọ́ láàrùn nǹkan mọ́nà ẹ̀hẹ́ ẹ máa yọ ọdọ́ wájú níta káyọ̀ ọ̀hún mẹ́rin ọ̀nà ìwé máa ọ̀nẹ́lẹ́màá rẹ̀ ìyọ́nà àtàlùkà ọjọ́ ìmọ̀ akutu wọn na wíkẹ̀ndì lọ́kọ̀ òkè iṣẹ́ àgbà wọn ni yóò dà nájà lẹ́yìn yóò jẹ́ ẹ̀yà máa nà káàkiri ilé ojú ọ̀bá mi títà ìmọ̀ tó kàkà mi ló mọ̀ ní kàlíbọ̀ ẹ̀yà ẹ́fíkẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rí ní wẹ́ẹ́rí ní ká ẹ̀tọ́ ní ìbìrẹ́ ní ikú sórí ìra àbẹ́ àwọn wúyẹ̀ láyẹ̀ wáyé náà yóò sílẹ̀ rà ní ọ̀dọ̀ sọ́rọ̀ náà ṣe ẹ̀sẹ̀ dẹ́ni àṣàhádẹ́tù aláìlá àìlàlá ilẹ̀ sílẹ̀ rà ní bá hadith ọ̀bẹ̀ tó ń sọ̀lọ̀ sọ́lọ̀ kẹrì àmìn mujahid dáma ti bọ́m̀bù láti rúrẹ̀ ó sì wá náà jẹ́ wọ́n kìtọ́ àpàrí ìmánì chọ́lá rí ya faka an kimi yerewa ẹ̀hún mẹ́lẹ́dì ẹ̀hún wàhálẹ̀ náà ìnà david sún náà ìnà mẹ́lẹ́ yàrá yìí ya sada dẹ́gbò ni tún nìyàn ní lọ́sàn dáàkọ́ lámi ní rẹ̀ súnà sanáwò káyà lẹ́mù nígbà ìgbọ́tọ̀ wájú náà náà ní lẹ́nà náà náà wẹ́n ní mọ́tò náà tọmọ sọ́ọ̀ tọ́pù náà lọ́ọ̀lù ọ̀hún nìtọ́ ìfún ni ọ̀pàdẹ̀jọ́ rẹ̀ iṣẹ́ aláfẹ́àlá ìmọ̀ náà wọ́n lọ́wọ́ sí náà ẹni tó ìrìnà ẹ̀ ọ̀nà ìkàwà láà ẹ̀yìn tẹ̀wé àkọ́sọ́lá àìsìgbè kẹsẹ̀ bọ̀ ọ̀rẹ́ ẹ̀bà ọ̀ ìbò olùṣíríkù ẹni èsù ya sàlám tó mọ̀ríkà ọmọríkì máa lẹ́ẹ̀kẹ́ náà bá bẹ́ọ̀

dọ́gba nà áchá àtàrà ọjọ́ náà àwọ ụgbọ asọ ọwọ ma nni àbí mọ́sù sẹ́ndọ̀ ọgbà nà àbẹ́ ọ̀nà òwúsúrí ìran mmadà ẹ̀yà ọ̀nà òwúsúrí ìran mmadà aka brọ́dà bẹ́ẹ̀ àbẹ̀ní ọwọ́ àkàdẹ́bí ẹni ma ní ìmẹ́ yẹ́ kújú ya ìgawa àbẹ́ n'èsù náà ní ìsúrú rẹ̀ ìsúrú rẹ̀ èsù ṣe ní èyí ní èyí yà kó mú rí àwọn ẹ̀yìn ẹ̀bẹ́ rọ́jà ọgbọ́nyà ọkùnrin náà mọ̀ náà àbáyẹ sẹ́wọ̀ rọ́jà rẹ̀ inú ṣáàrù láì haram ẹ̀ rọ́jà yánà nyẹ̀rẹ̀ inú rọ́jà inú ráyé ọ̀fẹ́ tàbí wọ́n tàbí wọ́n tàbí wọ́n yẹ إما أنا لا يهم أدوك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان كل ما بارك عدين زوج إن رجب وشعبان وأنك شكر رمضان إنه هو نوع ní àrọ̀ ìta àrọ̀ ìta ẹni yẹn ìtàkọ́ ẹ̀hún náà wẹ̀ fi mú dáadáa wọn jọ dẹ́nà ní olùsóyìí ọlọ́wọ́ bẹ̀ àrọ̀ ìta dẹ́nà mú kọ́rọ̀ ìta they have an inner voice and this is to destroy them. There you are, keep, there you are. So, ọmọdé kò sọ màá náà, ọ̀nà ẹ̀bà àjẹ́mẹ́ ìrẹ́, ìsinà rẹ̀, àzọ́rọ̀rọ̀ ìwé ìrẹ́ mi, ìtọ́nù rà dárẹ̀ náà. Ẹ̀rẹ́yìn náà yọ́nà dárẹ̀ dá. Bákùrẹ̀ ọ̀sán náà bẹ̀ dárẹ̀, tí ń jọ náà bí tó ń bọ̀ ẹ̀rọ ọ̀nà ló lè lo ìdọ̀ òmúrí àbáyé zama ìrìn tí náà ráyé òmúrí ọmọ ọmọ ana rẹ̀ ìtù ìdí kìtọ́ rọ̀dí iná bí iná ìrọ́pà wọ náà ilé ìyàbẹ́ náà ẹ̀dẹ́ rẹ̀ kàkà àmẹ́kà kàkà bí n bá ṣe tọ́ka àdámò ẹ̀yìn sákàkà iná lìláhì iná ilẹ̀ ìrọ̀jẹ̀wò اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها لو ما نجوع ọmọrí yìí ìdá ọmọrí rẹ̀ àbànà ọmọrí ṣíúdá ọmọrí náà wọ ṣíúdá mùsíbọn náà mọ̀rí kùtù ọmọrí ṣíúdá bláàdì yìí wọ́n fún ìhà ìrẹ̀mẹ́ta lómìnà ṣe ní ọdọ̀ ọ̀dọ̀ rẹ̀ tó rẹ̀ yadda ka ba le ẹ̀rẹ̀yìn ya jẹ́ àìmá yìí rẹ̀ yẹ́mẹ̀ ẹ̀kẹ́ mẹ́ẹ̀kọ́ egbó rẹ̀ azẹ̀mí is not game of number game of ẹ̀nà rẹ̀ di ọ̀dá káwọ̀ nìyẹn ya

a ní lọrí ní ẹkẹ́ náà rí gọ́wọ̀nà wá kọ́ ẹ̀dọ́dẹ̀ ìtẹ́sìrì dáhọ àbá àhàpọ̀ ní lọrí mọ̀ tẹ́bí yẹn yàn náà lẹ́sìrì yà ní gárà ní kẹ̀ẹ́dá ìkẹ́ oúnjẹ sùn a náà rà wọ́lẹ̀ dá kàánù rí bíríkì ẹ̀tọ́ tàbílà wẹ́n sún yẹn mọ̀ ní gárà ẹ̀wì ló ń kẹ́nẹ̀ ọlọ́kọ̀ nàìjíríà ní ìyá ìkẹ̀lẹ̀ yẹ́yìn aláhùn mọ̀ọ́lá náà rẹ̀ wọ̀ yẹ́yìn mú yenye mwezero mule we mwezerani zinye rido fi kada isa kada dai ine to mori ntano me dana apa wa jo ni he ena kido mte man badua da eh wo mo do mo na la e mo te mo salawatu min rabbik wa inna sàláàtì sàláàtì àti sàláàtì múlò ní wọ́rọ̀ ọ̀yà múlò ìlú àbẹ́dẹ̀ ní ẹni sàláàtì ọmọdé kẹ́yìn kò ní kẹ́yìn tó múlò sọ́lá ọ̀rẹ́sẹ́ lọ kọ́ wọ́n mọ́sù láti kò nyá mi wọ́n mọ́sù láti kò nyá yẹn tó múlò dòmúrí yẹn o ọ̀tọ́ náà kó wà máa ní mítí gẹ̀lẹ̀ kó wà ní sọ̀làwàtì láti àti wàlà tó sọ ẹ̀yìn nọ́mbà ẹ̀yìn káwọn ẹ̀wọ̀n múlò ọ̀rọ̀ ku nawa ne to ina na kira ba shi an ce ni su dare na da haka don mulki wani da wani wa ulaika humul muqtadun al muqtadun hidaya hidaya na economic needs ni amma ọ̀nà òṣìṣẹ́ náà náà kọ̀wàrà àyíwá jẹ́ àkọ́ ìjọba ìṣẹ́yàmọ̀ ìlà ọ̀ní àfàyí ní sálá ìgboro nípa èdè náà ṣèrọ́tọ̀ mùsàkì ilé ìṣẹ́fún mùsàkì òmùrìkì ẹ̀nàbọ̀ òṣìṣẹ́ ọmọ ẹ̀nà ní sáyẹ̀nsì ẹ̀yẹ́ náà ní tíkẹ̀ ọyọ́ mọ̀ jánà náà ọmọdé àwọn ọ̀bẹ̀ sí lẹ́wọ̀n náà. àbọ̀dọ̀nà níkà rárá ìrántí ẹ̀sẹ̀ fi hàn ẹ́ tílẹ̀ ndọ́ ọ̀dọ́ sílẹ̀ èyí á fẹ́ ẹ̀kọ́ yẹn pẹ̀sẹ̀ ẹ̀wọ̀n máa wò kúkú à mà ìṣẹ̀rí à ọ̀bì sí sọ́ọ̀rì àyíkú náà kọ́ important is what al-ibra sẹ́wìn náà lẹ̀ sí sí hóun ní ìdí ní tú ẹ̀ sí sí hóun náà sẹ́wìn náà sí hóun náà wẹ́rẹ́ ètù mẹ́kọ́ ètù ètù ní kọ́ àwọ́ ẹ̀ta ọdọ́kẹ́lẹ̀ yìí àìkọ́wà mẹ́wọ́rọ̀ bí mímọ̀ àmàdúwà ẹ̀rọ sẹ́yìn ní ẹjẹ́ àbúkọ́ jùmọ̀ káyọ̀ nìkan luke nígbà àlọ́dọ́kẹ́ àní ní pálọ̀ ìhọ́nọ́dẹ́ rẹ̀ mọ̀ àkówẹ́ ó wà káyọ̀ ní bìkọ́ àkóso yìí anwar aulaki hafiz allah ne ti tepa na yawa ware ni ẹni rẹ̀ yìí ọkà Okay, ó fi rí example ọkà iná tí riyadh iná tí saudi anyi yẹ náà dáìzọ in the seventh floor arc seventh floor a dẹ̀rí náà ó wẹ́ta náà kí ground floor ẹ̀bẹ̀ ọ̀ ọ̀tọ́rọ̀ ẹ̀yí pàpàá yọ ọ̀tọ́rọ̀ sí pàpàá first floor ọ̀tọ́rọ̀ sí pàpàá ọ̀tọ́rọ̀dọ̀ náà tọ́ ọ̀hìmbà iné the construct ẹ̀nà náà ẹ̀nà náà mi construct ní lèyí tí kò nyádọ̀ wòlìdà hàn ní sọ́ọ̀ the seven floor dọ́hẹ̀dọ́ nyẹ́tẹ́ bid dáàbọ̀lẹ̀rùgá sọ́ọ̀ ẹ̀ẹ́gbẹ̀tẹ̀ lọ́nà ọ̀nà pẹ̀tẹ̀ lọ́pàá ní wọn náà kàkà òfin ní concrete seven floor dọ́là fẹ́rẹ́ wà nyẹ́tẹ́ ọbànyẹ wọn náà ìjọ ni ẹsẹ̀ fọ́rọ̀ lọ́kà káì tó mọ̀ nílẹ̀ ọmọ ọ̀rẹ́wẹ̀dọ́ ni ẹsẹ̀ lọ́kà this has called for what for celebration Oh, only for celebration one àtàdọ̀ ní ẹ̀kú pé wọn ká ọ̀run wọ́kọ̀dọ́ ni ẹ̀rẹ́ ẹ̀wọ̀ lọ́kà yá ọ̀nà kú yọ ìsáyẹ̀dẹ̀ dá àwárí ọ̀nà sí green dé ìrí gbé ọdọ̀ celebrate ọjọ́ ìdíkẹ́ni mọ́tò mọ́tò ṣe ó kọ́lẹ̀ sẹ́mẹ̀ kúsù ọ̀nyún man tányìí why àyàsí ọ̀nà appointment Don't ọlọ́nyí with angel ẹ̀nà dọ́dọ̀wẹ̀ resolving resolve every good resident umotutu owó sọ̀húra dọ́ mọ́rí sí náàtí rẹ̀ dọ́wà ẹ̀dùn then ẹ̀ lọ́yẹ̀ dọ́tọ́ àná mọ́rí kèsù then ilẹ̀ dọ́kọ̀rọ̀ sọ́dì ní túnzọ́ ilé kèsù tó lóṣù so wọ́n mọ̀ ní àṣíkà àrùkàbà ẹ̀ka every the amount of bomb on her àfọ́ ànánú ha àti yónú ni abẹ́yàwó dáwọ̀lá umostu wà náà umostu láyé ọkídà lọ́hùn anọ́rọ̀ lọ́wọ́láàkì rọ́hìmọ̀hùlọ́ àwọn hafizahùlọ́ lọ́rí ṣe example of seven iná tí jì kí yóò lé yíra ọ̀rọ̀ lóhun dáàbò ìdàrúkà ọ̀dọ̀ ìjúlá ìjọ dáàni onúbọ̀nà rọ́nyà náà ìrọ̀ onúbọ̀nà anyínyin náà orílẹ̀ náà ìka ọ̀sáwọ́nyà ní ìdàndọ́kà ẹ̀yàrá àríkítọ̀ ìkúta lẹ́nà ìmísù to make several instances. Ka plane, oh, against going to India. Plane, anya, anya wanakotori Saudi, that's wanakotori Ukraine. They are head-to-head position tonight. Each one traveling with with uh, 80 miles per hour. 80 miles per hour. And what we calculate that 1.6 kilometer, one mile. 80 miles per hour. Now, and then collision with velocity of what? Resultant velocity of your dolly, what? 100 and what? 100 and what? 150 miles per hour. That when you make position? As you sit down your night, huh? and on your go, oh, Mr. Beba, where is he going? Look at this ilẹ̀ yíò ma ní yìí so mẹ́rẹ̀ ló ka ya kàrí ìṣúdó tí ó wá akúmìnira ọ̀ yàwó èyí yẹn yà àtọ́sí ní alifásù gbádùn mọ́ ọ̀nà important ní èwùsù àbá ìlọ náà travel ẹ̀họ́ níbi na yà travel we are traveler a níbi ọmọ tọ̀ka ní kúnfì dúnìá àwọn èyí eh, àwọn abìrìsẹ́bí so ìmọ̀ travel We are just like an in airport, an any dog, ticket, then you feel sleep on an Why this said, well, I thought I let you know, well, you do me like you were here now, you know, you know, that, that you know. Wọ́n tọ́wùlì bóòrò yóò túnkọ̀ èsù dáadé jọ̀nyán. Lẹ́nà àjọ̀nyán náwọ́, iná jánà ọ́ ìnira, mú náwọ́ ẹ̀kí, iná jánà ọ́ àjọ̀nyán náwọ́. So that is the final destination. Ilẹ̀ tó sẹ́yìn àmàmù. dọ́nà olóòtú lóòtú kan nádọ̀ náà wọ́n ẹni sáàbà ọwẹ́ òkú mú ní ọ̀rọ̀ máa ń dọ́kọ̀ ìsánáà hẹ gúúsù kẹmẹ́rọ ká ìsẹ́yìn ẹ̀rẹ̀yìn àwọn ọ̀nà ṣe é hùn nílé ìsúná ọ̀rẹ́ ilé ìsúná dàmà ẹ́ lọ́nà dàmà á náà ká máa yọ mẹ́zàmà mẹ́ mẹ́ ọ̀ka àti umar al-baghdadi alayhi اللهم تقبل من الشهداء من الشهداء تقبلهم من الشهداء لأن مصر وريتاني استمتع بالرأس but èyí wẹ̀ ráyìn náà mórí àkà àkìtọ́ ẹ̀ ẹ̀nà kẹ́sí ti sẹ́nà àkàtọ̀ tẹ́ẹ̀lì lókùn jìmá àlàdà lókùn jìmá àlàdà àpẹ́sọ́rì ìtẹ́nà àgbèrò nínú ìjọ́nà mẹ́ra ẹ̀nà dámẹ́ríkà ká ààrẹ mi ẹni lọ́ọ̀nà àṣẹ́gbò ọ̀dọ́wẹ́tì madina ìjọ wọn ń tẹ ààrẹ ìtọ́sí lọ́la kiri ẹ̀rẹ́ ọ̀dà àmì kiri ẹ̀rẹ́ ọ̀dà duweri iman duweri okoro iman ìjẹ́jẹ́ ààrẹ ka إنما الخمر والميسر والأبصاب والأزلام رجس من عمل الشيطان لعلكم فاجتنبوه لعلكم لعلكم تفهمون تمام إنما يريد الشيطان أن يؤتي بينكم الأداوة والبغضاء ويسدكم في الغمر والميسر ويسدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون تابع سابينك انتهينا انتهينا ومريك إذا نهيتي أوليس إذا إلي أولوي أولي كولي والأسلام أفي أويمين أوي مسيري أوي أويمين أويمين تاهي أوكي أويمين تهار آيانا أتوي قبو مني والميسر àti gambling ánàkì football ánàkì ẹ̀mú world cup ánàkì gambling mú ìlànà bá pàǹdẹ̀ kàríjìtù ní dọ̀tíọ́bì inú kọ́rí ṣèitán yahoo náà kìdọ́mẹ́ ṣèitán mi ní ìsìnkọ́nà tí mẹ́kìtọ́rì ọ̀nà tó kú àdáwọ̀tí wọn bàbùdọ́m agbóyíká argentina èèwì ní nigeria okó mọ́ argentina do a hate and ṣèitán ní ṣe ọ̀nà and ẹ̀rà succeed bere ka bọ́ọ̀nà ọ̀chí bọ́ọ̀lá nọ argentina ọ̀dàjàtọ́ jí oré kíjá argentina ànyẹ́rẹ̀ anàtánàkù okòwòrìn àlúwò ìjẹ́lì ẹ̀rọ kò ní kẹ́ẹ̀rí ní bọ́ọ̀lù anàkòójì ẹ̀dẹ́yìn àkóójì fẹ́ dàjàtọ́ ìkọ́ntùrà ọkẹ̀ mọ́nà òkè medina fún ma na kéjì yìí ní àmì àwọn kàdínà owó ní kọ̀ọ̀kan lọ́ta ìrún amẹ́ríkà ọdún mẹ́ amẹ́ríkà di máìtì amẹ́ríkà ní ọmọ ìdájẹ́ ìrìnlẹ́jẹ́ kìtìrẹ ìjọ àwọn kàjá ìnàdọ́ wẹ́ ẹ̀dọ́wà ha ẹni ó ti wọ́rọ̀ àmúni náà dọ́pọ̀ tó wọ́n dọ́pọ̀ ọmọ dáa mẹ́rẹ́ tó mórí kìtà èdè ọ̀rọ̀ àrá àmàdé àmà á sáwọ̀dé kàífà àkọ̀ọ̀nà sáìjáká dáadáa ní kìfà wàláhì láàrín àtúrò àmúrò àbàkà ṣe ẹ̀kọ́ àhóní àmà ìdílé ilé ìyára okore mre onini mikilimit أين توقفنا لماذا الجمود آه إذا أنا إن شاء الله تلعون عبين أنا أنا أعراب إني أنا كلمة تنتوك إسلام دي أهود بتاع إيجابي كيامة دا إيجابي كيامة دا النبي صلى الله عليه وسلم كان رجال من الأعراب يأتون النبي فيسألونه عن الساعة فكان ينظر إلى أصغرهم فيقول إن يعيش هذا لا يدركه الهرم حتى تقوم عليكم ساعة أيمن أرام ودك أنتم مريد هو أنا كيام بك أنتم مريد كان لي أنا بدو يبنان لك أصلا أنا برا أو بيكون بو دو ake sa'a a je ki ya fi sánà ìka òun orí ìbánásíkẹ̀ àpàdọ̀ mẹ́ ọ̀nàwé àjíṣẹ́nà ọ̀nyẹ́ náà wọ́n ni tuntun sọ́lọ́ ìpẹ́lẹ̀ dáa kẹ́kẹ́lẹ̀ dáa ṣíṣọ́ dáa òmúrí ọmọ ọgọ́dọ̀ yọ́n ìwọ̀n ọgọ́dọ̀ àbádàn anẹ́bìsọ̀lọ́sọ́lọ́ وأيام معدودة وأرزاق مقسومة النبكة وراء في ذنائك كثير ومنائك the fixed time is fixed وأيام معدودة عزي أكوه هنائك وكاونتون ذات واحد كون كونيان counted وأرزاق مقسومة àti tó láàrin àrídìkí ọní àrí oní ewu ní ọ̀nà òmúyọ́lá àpọ́ṣọ̀lá náà ọ̀rọ̀ láyọ́ ànàlẹ́yìn dáa wọ́n fi sẹ̀má ìrèsíkún وما توعدون فورب السماء والأرض إن حق إنه لحق ماذا مثل ما أنكم تنفذون أولك يا مولي شوكا إنسان ومولي شوكا يكون أعونا أعونا a ní kó máa kiri ẹnu àkàlẹ̀ wáyé náà láti ìjọ ọ̀nà báwọn wà á ti wọ́n mí ẹ̀yẹ́ wọ́n gbé ẹ̀kẹ́lẹ̀ wèé pé yíò pé ìkẹ́lẹ̀ dáa níbi sọ́lọ́ لن يعجل الله شيئا قبل عجله ولم يؤخر الله شيئا بعد عجله ولقد كنت سألت الله عن ولو ولو كنت سألت الله أن يعيذك من عذاب النار ومن عذاب القبر لكان خيرا وأفضل وأنا كأمري أسرهوني أسرهوني أويرا أنريك وينكتا ويرا ọ̀yìn ní ọ̀rí kò wí ní kúta káì ọ̀nà ya ni yóò ìdágú ọ̀nà lẹ́yìn nígbàyìn ọ̀n tó mọ́sí ọlọ́wọ́ ya sálàm ọkà yìí máa rọ̀ ẹ̀tù mọ́ndọ̀rọ̀ nǹkan afzà min azabi nǹkan máa rọ̀ ẹ̀tù mọ́ndọ̀rọ̀ nǹkan ọkà mẹ́ẹ̀ ìrẹ̀ dà It's so marvelous wéèrè wéèrè tọ́nà bó òjìjọ́là omi jíjọ́là wọn oná orí rẹ̀ tọ́nà ìkè jíjọ́là wọn hún ni òye ní púpà òdó ẹ́ problem anáyìn àbáyọ̀ máa nìyẹ imam hassan al-bakr yẹmọ́sílẹ̀ ànìlẹ́sẹ̀ orí àbáyọ̀ ní ọ̀rọ̀ ní yẹ̀kí ìdọ́ọ̀lọ́ hó lẹ́nu hassan al-bakr yọ́ka yìí ما رأيت يقينا لا شك فيه أشبه بشكل لا يقين فيه من الموت فما رأيت يقينا لا شك فيه أشبه بشكل لا يقين فيه من الموت هكذا قال الإمام حسن البصري رحمه الله حسن البصري تابعي يولي إني تابعي يولي نرمون ما أوكي ما هي سمعك كذا ما رأيت يقينا لا شك فيه ẹ̀yìn fẹ́ràn ní kaná ìka reality àbọ́ ọ̀dọ́ ọ̀dọ́kẹ̀lẹ̀ ẹ̀dọ́ ọ̀bẹ̀ wọ́lọ́kà anyọ́nà ọ̀dọ́kùnlọ́wẹ̀ ọ̀pọ̀ ọmọdé ìṣẹ́ ọ̀dọ́kùnlẹ̀ gáwùlẹ̀ ọ̀dọ́kùnlẹ̀ ojú ẹ̀hẹ̀ pẹ̀lú ọkùnrin aṣbáha ìṣẹ́kìn na sí ìnàfíì àmọ́dá ìka ọ̀nà bí ìṣẹ́ náà ìka ọ̀dẹ́wọ́n jẹ̀rẹ̀ kaná ìka yìí àbọ̀ ọ̀dọ́ ní ayẹ́ nẹ̀tẹ̀tọ́nù ana kibule yusu na ile na moyo mzaka anu وكما رأيت يقينا لا شاك فيه أشبه بشكل لا يقين فيه من الموت ويلا بعض الله دكنوس سيسون كونون أما وكونا نوزا من إبلو نوزا من preparation نوزا also look on this ọ̀rẹ́ yìí wọ́n náà wẹ́ẹ̀kì tó náà lọ́dọ̀ tó wẹ́ẹ̀ prepare for ẹgbọ́n náà wala nyota ya kuma inesa silani wala mizamu wana miji wana mijizi oh wada kame what is it why can you expect right so i'm at a way serious semen where the where the trust am okay usu a bola en kai is a dog ama usu no a bola me wan wan wan na wan kire ojire ko mara aitu yakina la shakka fihi أشبه أشبه ماذا الشك لا لا يكين فيه من الموت وذات ما يسمى إتاتا وشو وشو وما يسمى إيران إتاتا ومكرمين إفافا تعجيل التوبة تعجيل التوبة دو دو هرا دو هي دو هرا múnáwọ́ ọmọ ẹtí ní àtàwàbùn ẹgbà tá ilé ìkẹnẹ àtàwàbùn lẹ́nẹ́jì tuntun bá tana itumba ya tafsiru Allah tana itumba kuma idan nan abu kije na ina ya ke wa kuma ya ba hole abi ukoron wa bi ana wuti duba mazan ba ha eh abo ya salam wa lamu anna Allah yahulu bayna al-mar'i wal qalbi umuri kon be conscientization omi èsì mú tumba yẹ túnbá náwó túnbá àtọ́hùn ẹ̀kọ́ náà jẹ́ yẹ túnbá dẹ̀ ọṣẹ́ ẹ̀ṣẹ́ ọmọdé ọmọdé ìnáwó yẹ sí kò nyá aná ẹ̀kọ́ àbí asìdí o ọ́ mẹ ìdé máàsì kí túnbá ọ̀pọ̀ wà ní wà á tẹ̀mọ̀ ìsìn ẹ̀ṣọ́ ọ̀pọ̀ náà mẹ́ka ọ̀rọ̀ na ọ̀bẹ̀ká yìí lówó ọ̀dọ́ náà ẹ̀ka ọmọdé òsì ẹ̀ṣọ́ náà ẹ̀ka mẹ́

dɔɔ mɛ kitɔ yi o gbɔ ta ibi naa hi kɔrɔ yi la ibi naa hi kɔrɔ yi la ɔnu wa hei hei na awo yi na kúrò lẹ́kọ akpẹtẹ wọlé nàdí nù ramadan nílé ibi gbà mí kú àmàdúrà ní kàlọ́hùmá nàdúrà ní àmì sọ kàlọ́hùmá mẹ́ta báyìí bìlẹ̀ fi rọ́jà gbọ̀ ṣàbá ẹ̀hẹ́ wọ́n balẹ̀ nà ramadan ló hàmí àmà balẹ̀ nà ramadan any say that where where la Quran where consequence la Quran de Ramadan we do where to mother Ramadan we do mo da ka na Ramadan where do ko ko Ramadan no certificate na say won Ramadan na takwa wanyo mi are ni ni preparation not one àti ni ere ani àti le ka to the box ere ani kan ere ani kan ah no no ozai ago kizamen wala bana haje ona wa kan prepare eh what does that prepare for ama na wehime yetu amana ruweni ni ina fi Somali wafi al Afghan wafi Shishan wafi Falafin Allahumma nsur ansur na fi Falafin Allahumma nsur ansur na fi Falafin ala al-yahud al-ghasibin Allahumma anzi al-masjid al-aqsa min al-yahud Allahumma anzi al-masjid al-aqsa min al-yahud Allahumma anzi al-masjid al-aqsa min al-yahud ya rabb al-alamin Allahumma inna nas'aluka bi hadhihi waqt al-mubarak inna hadha bilad لك بلاد الأبيرة لك اللهم اجعلنا ممن يرثها اللهم اجعلنا ممن يرثها نرث يعني نرثها بالتوحيد نرثها بالعقيدة الصحيحة نرثها بسنة رسول الله صلى الله عليه وسلم نرثها بكتابك يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وأملا متقبلا نجاة من أكواه اللهم كل من توكل له منا من أبي لبيب ومن أمين ومن أم مريم ومن أم براء ومن أم جعفر ومن عبد العزيز ومن الياس هؤلاء جبال من جبال التوفيق آمين والله يقولون أقول ناقوا إيوان ya ezinye nri ma ma ake kụrụ n'onye nri ma nri ebi bi afọdụ akwa heme anyị baza ya akara ya zonto muri ya akara ya nyara ya nyara bụ sunna aba na ka ah, a sunna bi ya akwa heme that is hate time that is afraid arrest ẹ̀zẹ́ ewúrí mẹ́rin ní ẹ̀sùn mẹ́rin náà gẹ́lẹ́ ìdílé jòrè wọ̀láì átàbí tọ̀wí ìdè yesu ní wallahi hata bai haje kuran wadanne ne o izara ora rebi ene bel na ta ta o ko izaba mu ine te bila e na ta o ko izabe akina ruwa wo abuke ze kuran ni o ba wa wo ni e to ho democracy don tell this that e to ho ni ejane e tu ebe banu this that wa oni ka hu de ka hu de ahu ni bi abe ni bi mo je na we ene ma wa ni ko teme ono islam e ni wa ene ne ni muri men ni ọ̀rọ̀ àfẹ́ ẹ̀kọ̀rọ̀ náà mẹ́tẹ́ èyí ìtúdà sí fún yẹ́lẹ̀ ìwé ẹ̀kọ̀rọ̀ náà ẹ̀ẹ́dẹ́kúmọ́kúmọ́ ẹgbẹ́ àrò ilé ìwé àtọ̀wúrẹ̀ ìtẹ̀lẹ́mù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 برحمتك يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مقبولا واجعل تفرقنا من بعده تفرقا طيبا مباركا اللهم يا ربنا لا تجعل منا ولا معنى شقيا ولا محروم يا ذا الجلال والاكرام اللهم لا تجعل ولا منا ولا معنى شقيئا ولا محروما يا سميع الدعاء يا ذا الجلال والاكرام يا رب العالمين وارض اللهم عن الخلفاء الاربعه ابي بكر الصديق وعمر الفاروق وعثمان بن النورين وعلي نبه عليه وعن الصحابه اجمعين وعن التابعين والتابع التابعين ومن تبعهم باحسان الى يوم الدين وارض عنا نحن معهم بمنك وكرمك واحسانك ورحمتك وجودك يا اكرم الاكرمين ويا ارحم الراحمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت إليك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله تقربوا لا تختلفوا فتختلف قلوبكم استووا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 الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم نحن أولياء الحياة الدنيا والآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن إذا الذي بينك وبينه عداوة عداوة كأنه ولي حميم وما يلقها إلا الذين صبروا وما يلقها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نصر فاستعذ بالله إنه هو السميع العليم الله أكبر سمع الله لمن حمده الله أكبر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 ينهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله سمع الله لمن حمده الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله